dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́wọ́ lọ́ba tí ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìké àti ìfọ̀ ànáwó Muhammad ọlọ́ba pé ọkọ̀ ẹ̀kẹ́ ọgbẹ́ àti àwọn ará rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti ìjọ yìí ń wá jùlọ mọ́ Islam níbi ọjọ́ ìgbé ìfọlọ́ jáde ọ̀rẹ́ wọn. gẹ́gẹ́ bí sábà lọ oní àdìgbòlù ọlọ́ọ̀bà àdìgbò látọ̀sọ ní ọkùnrin àti pátá ẹgbẹ́ ìjà kaná àbùdù wà ìjà kaná sẹ́yìn ìrí ọlọ́ọ̀nì kan ṣoṣo láàmú àti ìwọ nìkan ṣoṣo náà láti mú wà lọ́wọ́. àwọn akọ̀rọ̀ oríṣiríṣi lórí ẹ̀ adé agbọ́nmi ọgbọ̀n ta sọ pé àwọn àfọwáàdì ọ̀lùmọ̀kàmọ́ ọ̀lùmọ̀nàzì àwọn ìṣesí kan yọ ọmọ wà fún ọkàn ọmọ ànábì ádámà bá ti pé tòótọ́ ọfẹ́ lu ìdí àtàlẹ àbọ ìdí àtàlẹ sẹ́yìn tí ọmọ yí lórí ẹ̀ tí ó fi mọ̀ pé tòótọ́ ni wọ́n wà lórí ìdí àtàlẹ àbọ wọ́n ìdí àtàlẹ sẹ́yìn. àwọn abadóri àtàwákùlù tí í ṣe ẹlẹ́ẹ̀kẹjọ àtàwákùlù yẹn náà a tún ní ìpele ìpele ni abu náà di orí rírọ tá a parí rẹ̀ wípé òun ni ìyọnu sí ìtọ́nà àbàlẹ̀kẹ́ ọlábàṣe nípa ìdájọ́ ni àbí nípa ìtẹ̀lẹ́ nígbà. àtìfihàn ọ̀sí ọlọ́ọ̀bà àlejò ọlá tí ẹ̀ bá yọnu sí ìfẹ́ rẹ̀ ntọ́nfẹ́ yóò dé ààyè kan nínú kò nínú sọ̀rọ̀ sọ́yẹ́ pé yóò ti mọ lára ọlọ́ọ̀bá àlejòọlá yóò tó ṣe ìbùkún rẹ̀ fún yóò sì ràn lọ́wọ́ rẹ̀ fún kò ní jẹ́ tí ọmọ bínú sí ntọ́lọ́ọ̀bá àlejòọlá wá ṣe. ní àná ni a ti àyẹ̀wò kí ni atamarat àwọn èso àwọn àǹfààní táàrí látara àrídà a sọ pé nínú èso rẹ̀ náà ni pé èèyàn mọ̀ ní kílì ìgbéyà tí wọ́n sì rí àwọn èèyàn fúnra báyìí àyìn tó bá sì rí bẹ́ẹ̀ ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó wà lójú ọ̀nà ọlọ́run kó sì pé ọlọ́run bá lè pẹ́lá kó sì àlékún fún òun nípa ìdí àjòyìn lẹ́gbàá náà la ṣe àyẹ̀wò mọ́ńsílà ẹlẹ́ẹ̀kẹjọ tọ́tẹ̀lé sàwọ́kùn àwọn méjì máa ń ka àrídọ̀ tá a gbé sí abẹ́ tàwátù ní àmì mọ̀ ń ta sọ́tọ̀ so àti ẹlẹ́ẹ̀kẹjọ onáà ni àtikọ́tù bíi là ìnígbàgbọ́ sí ọlọ́run bá lè fi ọlá ìfọkànbalẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ìfọkànbalẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ìfọkàntán ọlọ́run àṣìrọ̀sọ̀rọ̀ ń pa ìyá musa alẹ́ sàlátọ̀ sálàm gẹ́gẹ́ àpèjúwe dáadáa lórí eléyìí lẹ́yìn báyìí la sọ pé ìpele ìpele ní ìfọkànbalẹ̀ sọ́dọ̀ ọlọ́run kéèyàn kọ́ jákọ̀ kó ń bi wípé ọlọ́ọ̀bà àlejòọlá ó ti parí gbogbo òfin rẹ̀ kò lè yí padà àti iṣẹ́ rẹ̀ gbogbo àwọn tí yóò ṣẹlẹ̀ lórí ẹgbẹ́ ọlọ́ọ̀bà ti parí ẹ̀ kéèyàn sì fọkàn balẹ̀ yìí pé ọ̀rọ̀ kádàrá ó ti yanjú yányán lọ́dọ̀ ọlọ́run kò ṣeé yí padà mọ́ kéèyàn sì gbà yìí pé kíkọ kádàrá ń lẹ̀ láti azali láti ìpìlẹ̀ ni tó ṣe wípé èsì ntẹ́yìn ó ti sọ wípé àkókò tó mọ̀ bá. bàtà wa yẹ ọ̀nà ni a mú hadithi Ibn Abbas wa tó ti sọ ọlọ́sọ̀rọ̀ láàrin ọ̀sán àgbà pé òun àwọn tẹ̀límọ́ọ̀tì kan fún àwọn sọ yóò sọ òun náà nínú parí yẹn ó ní kọ́ kò sí àǹfààní kẹtí ọ̀sẹ̀lẹ̀ fún ọ táwọn èèyàn bá kó jọ láti ṣe fún ọ ju tọ́lọ̀ ń bá ti kọ́ fún ọ lọ kò sí aburú kẹkẹ tí ọ̀sẹ̀lẹ̀ kí ọ táwọn èèyàn bá kó jọ lé orúkọ àfẹ́fà burú kan ju tọ́lọ̀ ọ̀bàlẹ̀jọ́lá tó ti kọ́ fún ọ lọ rúfin àtẹlẹ àfẹlẹ́àmú ọ̀jà pátí sọ̀fẹ́ gbègbè ìkọ̀wé tí wọ́n fi ọkọ̀ dàrà wọ́n ti gbé sókè kò sí ti ọkọ̀ mọ́ ọ̀jà pátí sọ̀fẹ́ látàrí àti ẹ̀sìn kọ́ sí kò sì gbẹ so a ní hadith yẹ imam ahmed lọ́gbàwá àti tirimidi so imam ahmed imam albani ọkọ pé hadith ọ̀fẹ̀sẹ̀ nílẹ̀ ni nínú síra ìtàkùn ní mishkatul masobe. gbàtà wá débi ìpele kẹta nù síkọ yẹ ta ní azaliyatullahi ta'ala lihaq mutayaqin annahu qad faraga min al-maqadir. jẹ́ ìkìlẹ̀ ọlọ́wọ́ bá àlekè ọlá ọlọ́wọ́ bá òdodo pé ó ti gbogbo kádàrà pátápátá ajẹ́ pé nítorí bá ti tẹlẹ̀ tán yẹn yẹn ìwọ̀nba ló ṣe o kò ní ìdíkọ̀ ọ̀sẹ̀ tó máa wá ọkọ̀ fàmí ìlọ́mọ́ àtọmọ dara ti sọ nínú àlámọ́lì rẹ sọ sọ tó dáàbò láti gbà tó ti wà ní oyún àbí gbà tó ti wà lẹ́yìn bàbá rẹ títí títí tí wọ́n fi lóyún rẹ tí wọ́n fi bí ọ tí wọ́n fi dàgbà tó ta gbogbo nílàkà yìí kọ́ wa múra lórí yìí pé ìwọ lọ́wọ́ fẹ́ mọ dáàbò bóra rẹ lọ́nà tí ọgbà dáa. fọwọ́sẹ̀ máa wá ṣe kátàlì mẹ́tàlì oògùn burúkú tí ọ̀yọ́ ọlọ́run balẹ̀kẹ́ ọlánú ìpè ẹ̀bọ sọ́lọ̀ àgbékọ́ àsọ̀rọ̀ àrùmọ́lẹ̀ àṣejẹ lóríṣiríṣi wọn ó kó nǹkan sí nǹkan fún ọkàn ọkàn ọkàn ń da ara rẹ̀ láàmú ni lórí tọ́lọ́ba ti parí ẹ̀. afa wa ibn qayyim wa sọ yìí pé èyí tá a sọ yìí léyìí sàálà ìtìlá àfihì kìí ṣe pé onígbàdéke o torí pé okùn fàtà ń wò yẹn ó kú sọ́nà méjì wàsá ìlú mùsílàtì ìlà àìní rìlọ́ àwọn okùn bàtọ́ yẹ pé yóò mú ọ lọ síbi ìyọnu tọlọ́n nígbà tó bá jùlọ mọ́ ọ̀yàn násìlà méjì tó wọ́ ọlọ́run tí mò ń fẹ́rẹ̀ ọ̀yàn násìlà méjì ìwọ́ ọlọ́run dáàbò bò o ayé tó kiri sí kọ̀ọ̀kà àwọn tó àti dìbò kò ní lágbájá àbí àwọn ọlọ́pàá ẹ máa wá sọ ilé yìí lásìkò báyìí lásìkò báyìí ẹ máa gba yé báyìí lókù àtọ́wájẹ́ pé okùnfà tó mú yẹn kọ̀tà kò sẹ̀rí àtọ́lọ́hùn kò ṣe wọ̀ mẹ́. ìyún gan yóò tó wá jẹ́ kéèyàn orí ọdún tọ́lọ́hùn ṣùgbọ́n bó ṣe mú náà ọgbà tí ọlọ́wọ́ bá àlè tí ọlá. ọba tó lónìí ìsọlọ́dọ̀ tọ́lọ̀ ń bá kọ́mọ́ ní dáadáa ní tí ọba kọmọ ní aburú ní ọ̀dọ́dọ̀ tí ọba kò ní okùnfà ẹlẹ́ẹ̀kejì okùnfà tó pé kò lè mú ìyàrí ìyọnu tọ́lọ́hún náà haram ìyẹn ọgbọdọ o bó tilẹ̀ o ọlọ́ọ̀bà àdìsí pẹ̀lú eléyìí láti parí ìfésí ọkàn ẹlẹ́ẹ̀kẹjọ so entaatu ní asitikọtubila ìfọkànbalẹ̀ sí ọ̀dọ̀ náà balẹ̀ sí ọlá àwọn afẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹsàn báyìí ó náà ní àti ní al-isti'ana ìwárànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run nínú ìfésí ọkàn yìí lórí ìbáàdà. ó ní èsì àánú tá a gbà lérò pẹ̀lú ẹ̀ yìí ìwà ìrànlọ́wọ́ lọ ọ̀dọ̀ ọlọ́run kìí ṣe ìwà ìrànlọ́wọ́ ọ̀tẹ̀dá àwọn ìrànlọ́wọ́ kan bẹ tí yẹn máa tọrọ lọ́dọ̀ ẹ̀dá tẹ́lẹ̀ kó sì bá ẹ̀dá mu. lérò mi bí ẹnu ma fẹ́ wì bá ń ṣiṣẹ́ yìí nínú sẹ́lẹ̀ ayé kò sí ìwọ̀n bí yẹn ṣùgbọ́n ìrànlọ́wọ́ yìí táà ń wí òun náà ní ìrànlọ́wọ́ tó yẹ kí ọlọ́ọ̀bà àlekè ọlá nìkan ló lè ṣe é fẹ́ dà á. a jẹ́ pé ìrànlọ́wọ́ ọtọ́lọ́hún táà ń wí yìí ó kó ìpìlẹ̀ méjì jọ òun náà ní àtikọ́tù billahi wal itima du'a li kéèyàn fọkàn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run wípé òun ló lè ṣèrànlọ́wọ́ fẹ́ dà á lórí ntọ́fẹ́ ṣe tí ó fi jù ṣe bẹ́ẹ̀ náà sì ni kó gbára lé ọlọ́run tó bá ti pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ìgbà míì èèyàn fọkàn tán ẹlòmíì ife lágbájá tàbá bẹ̀rẹ̀ yóò ṣe àbí èèyàn fọkàn balẹ̀ wípé olódodo èèyàn ni ṣùgbọ́n o iṣẹ́ ilé iṣẹ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ yìí o èèyàn garanti yín o pé yóò rí iṣẹ́ o. àgbọ̀dọ̀ kúrú ẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀bà àlìkẹ́ọ́lá ìgbà mi ń bẹ bí ó sì fún yẹn garanti lónìí ẹ̀ dìtẹ́ pé iṣẹ́ yẹn kò ju tí ó tẹ lọ ṣùgbọ́n ìfọkànbalẹ̀ tó yọ̀rọ̀ ayé ti ọkàn mi ọ̀balẹ̀ ti bí yín níta níbi pẹ̀lú ọlọ́ọ̀bà ní pé ọlọ́ọ̀bà gbogbo ògbà yóò sábàlà ń sin ọlọ́run tá a tò ní ìbáàdà ó ti mú ìtìánà ó ti kó sínú torí kò sí ìbáàdà kan tá a ṣe bí ni o àkúnlọ́lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ìní ó jàrí ìbáàdà yẹn ṣe. gbogbo ẹ yóò tọ́ba sin ọlọ́run ní iye ìsìn tó jẹ́ pé ó kún kẹ́kẹ́ ó pé irú ẹni bẹ́ẹ̀ ti wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kì ṣe gbogbo ẹni tó ń wà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ní àwọn èèyàn kan bẹ tó pé torí ilé ayé lásán ni wọ́n fè à ń bọ̀ wá sọ̀rọ̀ sí lórí torí ilé ayé wọn fi wà lọ́wọ́ lọ lórí ilé àbí táwọn afá ń sọ ẹ o torí ilé ayé ẹlòmíín lọ sí ájì tí ó lọ sí tàwáàfù tí ó sọ pé tàwáàfù ló ṣe ìbólí olúwa tọ́ba tiẹ̀ lé wọnú kàbá ń ṣàbá tọ́ ṣàjọ àlọ́nà bí odé kó bá ń bí òṣèlú yóò sáré lọ já tíkẹ́ẹ̀tì àti gbogbo àwọn tí wọ́n jọ lọ. ọba ọlọ́run ó sì gbà pé mo rán yàn lọ ṣùgbọ́n nítorí àkọlé kan lé ayé ló fi ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ẹnìkan wọn sọ náà dídì ní ava rẹ ọba ni yọlọ yọlọ gbé yàrá mọ mọdínà ọ̀nà bá dé mọdínà báyìí bó ti dé mọdínà báyìí ní yàrá mọ ní ọwà ó sá fi àjẹrà yìí yàrá mọ bá kó ló tó gbé ó sá ń yàrá mọ lára bá wà lọ tí ó múra tán ní sí báyẹ̀ kọ́ fẹ́ sí ni ìgbà ọ̀lọ́ ń lọ mi kọ́ọ̀tù ló ti gbé ìràbùtọ̀ kan sáà ń bọ̀ káàkiri orí náà káyìí sáà fáwọn fóònù pé mọ̀dínà sáà à, àwọn abẹ́rẹ́ ti ṣe wá àti fáwọn fàájì ọ̀wá ọ̀wá àgùjọ́ fóònù nǹkan sọ ìsọ́kùsọ̀ ló ń sọ sára rẹ̀ ló ń sọ wọn. ṣùgbọ́n ní wọ́n bá sọ fún báwọn mú wọn kúrò ní àbẹ́ òsì rówó gbà lọ́wọ́ rẹ̀ tí ó ti àlẹ́ mi tí ó fi rówó gbà lọ́wọ́ rẹ̀ kálukú ọlọ kó ẹ̀sìn tọ́lọ́run kó yé sí àwọn tí wọ́n máa ń sáyìn àwọn pọ̀ lójú ọ̀nà tọ́lọ́ ó ní àìsí sọ̀rọ̀ síwájú pé ẹrú sin ọlọ́run ó ní bùkátà sí ìwárànlọ́wọ́ ọlọ́run kó tó ṣe ìbáàdà àtìgbà ń ṣe lọ kó lè mèlífẹ́ rẹ̀ àtìlẹ́yìn ìbáàdà kó lè jẹ́ pé yọ́ ọmọ ṣe ìbáàdà ń lọ àfọ àwa Ibn Qayyim sọ pé al-ubudiyyatu mahsufatun bi i'anatayn ìfẹ́ ìjọsìn fọlọ́run ìrànlọ́wọ́ méjì lóní sí ló yí ipò ìyáàna qablaha al-iltizam wal-qiyam biha ìrànlọ́wọ́ alákọ̀ọ́kọ́ oní pé kéèyàn tẹ ń pẹlẹ kéèyàn fún ìrànlọ́wọ́ ọlọ́run láti lè ṣe ìbáàdà yẹn kéèyàn sì lè máa tẹ ń pẹlẹ mọ́ wọ́n ìyáàna kéèyàn tó wá máa wá ìrànlọ́wọ́ ọlọ́run pé mọ́jọ jẹ́ ìran ìbáàdà ilé máa lè ṣe tó ṣe oríṣi ìbáàdà ó ní béèyàn ó máa wà lọ nìyẹn gẹ́gẹ́ tí nínú kan yìí sọ wọ́n hákàdà abadan hatta yẹ́kùdìyà abudu nàkàbàwò bí ẹrú sí ọlọ́run ti máa wà lọ́nu gbogbo ìgbà tó bá jẹ́ tó tòótọ́ nìyí àkànní abudu ti ń sọ títí òfin lọ pàdé ọlọ́run ọlọ́run sọ fún wa lórí àwọn àdàbí Ibrahim alayhi salatu wa salam onírọ̀bì alimi mùkì masọ̀láti wà min durriyati. Rabbana wa taqabbal du'a ìyẹ́ olùtọ́jú mi ìyẹ́ olúwa mi ij'alni muqima as-salah kìmí ti ìkàrí ní ẹjọ́ ọmọ gbé irun dúró ìkọ́ ọmọ lọ́lọ́run lò lẹ́sìn lọ́lọ́run fàyè sáànù Kùránì wà kí mu sọ̀rọ̀ ẹ máa gbé mu kọ̀tẹ́ sá wà kọ́lù ẹ máa kírun ìyẹn pé irun yẹn ó ti mọ yín la sáàfù mọ̀ sí ẹni ìkírun kírun ni irun tí ó dùn déédéé táàmù sí gbogbo àsìkò ńlọ́lọ́run fẹ́ kìí ṣe irun kílẹ̀ kan kó tún sọ ọ́lẹ̀ àbí ó ti nú àwẹ̀ táwọn bá ti lọ sọ tó dágbére fún oṣù lọ́dún tí ń bọ̀ awọ rẹ̀ yóò ti kákò àwọn ọmọ sọ mo tó rí mo tó fojú rí lọ́dọ̀ obìnrin kan mùsùlùmí náà ló ti pera rẹ̀ lábà nígbà tí ó gba jáde báyìí àwọn ti kákò ó ti lọ ọ̀dọ̀ Ọlọ́run báyìí o ṣùgbọ́n ọwọ́ àti hajj ó ṣe dáadáa Ọlọ́run kọ gbàgbọ́ ẹ. Ọlọ́run sọ fún akpa Ibrahim pé wọ́n sọ pé rọ́bì ìrẹ́ olúwa mi ìrẹ́ tó ń rí mi ìrẹ́ tó ń tọ́jú mi ìjà alẹ́ ní mùsùlùmí sọ̀lá sẹ́mi lẹ́yìn tí ọmọ gbé ìrun dúró ọ̀mí ń dùn léjì àti àti inú ọmọ àrọ́mọdọ́mọ mi náà gbogbo àrọ́mọdọ́mọ ti ọlọ́mọdọ́mọ tí mo Rabbana wa taqabbal du'a ilé ọlọ́wọ́ ilé olúwa wa ilé olùtọ́jú wa mọ́sá gba àjọ àmì ọlọ́run tó ń sọ fún anabi wa sallallahu alayhi wa sallam ìyẹn wà ní sọ́rọ́sọ Ibrahim àyà fọ́tì eléyìí wà ní sọ́rọ́sọ Al-Hijr àyà 99 ọlọ́run ni wà abudu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin ọlọ́run ọba rẹ títí tó fi dé àníbi ìsìáánà ìwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìbáàdà ń pa ṣíṣe rẹ̀ àti ṣíṣe ń pẹlẹ́mọ́ àti kọjá pé bàbá ṣe ń parí ìtọ́jọ́ láti máa rí ìbáàdà ní ìṣe ọlọ́dàgbọ́n dà sí bẹ́ẹ̀ fún wa. nínú àdúrà nàbí sallallahu alaihi wasallam ọ̀nà ni pé Allahumma a'inni. على zikirika وشكرك وحسن عبادتك husni الله ilé ọlọ́run fún mi lọ́wọ́ ṣèrànlọ́wọ́ fún mi ala shukurika láti máa dúpẹ́ fún wọn ọlọ́run ara àdúpẹ́ fún ọlọ́run nínú ìtumọ̀ ṣukuru nínú Qur'an tó náà ní ìbádà wa ọlọ́run ni wọ́n lé lómi ní ibà àdìyà ìṣàkúrú ó kéré nù àwọn ẹrú sí mi tí ń mórí èmi ọlọ́run ó kéré nú àwọn ẹrú sí mi tí ń sin èmi ọlọ́run. ọlọ́run kò mí lọ lórí kí ilé mórí fún wọ ọlọ́run wà dékèríkà kí n sì lè mọ rántí ìwọ ọlọ́run wà husnu ibadati kí n sì lè bá jẹ́ pé ìmọ̀ sìn ọlọ́nà tó gbà dáa fún mi lọ lórí ẹ̀ ọlọ́run dákun sáà ti bẹ́ẹ̀ fún wa inú táwọn máa wí lẹ́yìn ìrún ni o aláàmú àìní ala dhikrika wa shukrika wa husni ibadati èmi ìtú sọ pé ala shukrika wa dhikrika wa husni ibadati ṣùgbọ́n wàhálà wa ní lọ́dọ̀ káàró gbèrè bí ọba mọ ṣìn àti dáàpé ṣìn sìn ṣá àti kíni àti dáà wọn bá ní ṣáàkìwù ló kọ̀ ń jẹ́ àdìmọ̀ pé ṣé ṣáàkìwù ni àbí dáàkìwù ó lè pé zikiru ló kọ òun àwọn àníyàn pé zikiru ni àbí ṣukuru ṣukuru láì ni àbí zikiru láì. ṣùgbọ́n bá rí sáà ti sọ tiẹ̀ nínú ìrántí ọlọ́dún zikiru nù kì í ṣe ṣukuru. lẹ́yìn eléyìí àwọn àwòye sí pé bẹ́ẹ̀ bí tí Ibn Qayyim sọ. ebi àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàrin pé kí wọ́n kó ìbáàdàjọ àti ìsìáánà wàhánà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn fọ́tí mẹ́rin lórí ẹ̀. àwọn èèyàn alákọ̀ọ́kọ́ òun náà àwọn tó ṣe pé àti kíní kejì rẹ̀ kò tí ẹ̀ gbá láyọ̀ ọ̀dọ̀ tí wọ́n lọ. wọn ò lọ lè ta sí pé wọ́n kàn gbélé ayé lásán ni bẹ́ẹ̀ bí wọ́n nípa kékeré ní pọ́pọ́ tẹ̀sí wà lé ayé ìdẹ́ mọ̀ wọn ò lè sọ fún sàn. kò sí tí wọ́n máa lé ju àádà àádà lé ayé lọ ọfẹ́ lówó ọfẹ́ lọ́mọ ọfẹ́ láya ọfẹ́ lọ́kọ ọfẹ́ ramọ́tò ọfẹ́ kọ́lé gbogbo báyìí ti bá ń bọ́ sọ̀rọ̀ gbogbo àádà àádà lé ayé nìkan yóò máa bọ̀ sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ àlùfíà mọ́ rárá. àwọn yẹn ọlọ́run ló ní wọn nu kọ́ra rẹ̀ pé ìgbésí ayé ẹran yẹn ń gbé ọ̀rẹ́ tẹ́ ẹran bá ń bọ́ ṣe nítorí kíni nítorí oúnjẹ tó o bá fún un gidọ́ tó o fún lóúnjẹ ní yóò ní tó o fún lóúnjẹ lọ́la yọ ọmọ wá bòmí rẹ̀ kò ní wá dọ̀ rẹ̀ mọ́ ṣùgbọ́n tó o bá ti ń fún ní oúnjẹ àà tó o bá polówó rẹ̀ tí èèbá tó o bá polówó rẹ̀ gan-an ọ̀dọ̀ eré ọ̀kọ́ mọ ọ̀bọ̀nà ọkùnrin àná tí wọ́n tó fún mi jẹ láti ìjọba ìjẹ́rì mo rí èèmọ̀ lọ́dọ̀ mọ̀mọ́ kan ìjẹ́ láti ìtì náà kọ̀ ó ń ta fíìtì bíi fíìtì nǹkan ó sì tún láwọn ẹran fíìtì àwọn ẹran sì dàgbé wọ́n tó bí ọjọ́ méjì àbí mẹ́ta ìyá àtà ọmọ wọ́n bá sì ń tẹnu sílẹ̀ nǹkan bá dà ẹ wá ẹ mà lé àwọn ẹran kí wọ́n má débi bisikíìtì yín àwọn ìwòlódé bẹ́ẹ̀ mo bá sì wò pété mérekù lọ fẹ́ pàfọ́ọ̀mù wà láì tí mo fi dìde àwọn tí mi mọ̀ lọ síbi bi rẹ̀ tó ụtọ. kí ni lọ́jọ́ wà mẹ́ ó ti mọ bí ṣe máa ń tọ́jú wọn ó sì fún lóúnjẹ tó yó wọn ó ti débẹ̀ rí tó ni wọ́n jẹ́ eléyìí àwọn náà ti wá mọ̀ wọn ẹran lè bá sọ̀rọ̀ gbàtó ẹran náà wàá gbẹ́kọ̀ tó wà ní òtí túmọ̀ sí pé ẹ bá ti ń gbègbè sí ayé ẹran kọ̀mọ́ntọ́ wá ti láyé ju ikùn rẹ̀ lọ bí táà máa kọ́njọ́ Abdul Batini ẹrú ikùn ikùn lásán lọ́kàn aṣọ tí ọwọ́ sọ́run lọ́ba ayẹyẹ ilé ayé kọ́ gbayì mbẹ́ ńlọ́ba tàbí sọ́kàdúkọ́ sọ́ra sí i. níbi sẹrimónì sẹrimónì tẹ̀ ṣe pé ẹ̀dà ní ẹ̀sẹ̀ fẹ́ lékúnnù ìbádà tẹ̀ fẹ́ lékúnnù ìbádà lórí tẹ̀ fẹ́ ti ti ari káyé káyé ọmọ pé à ah, mo ọkọ àbọ̀mọ mi fẹ́ yàwó ọwọ́ alọ dẹ́pọ́sìtì owó owó ńlá ọlọ dẹ́pọ́sìtì ẹ̀ mùsùlùmí nítorí pé ọfẹ́ lu ọ̀lù rẹ̀ síbẹ̀ wọ ti ń bẹ̀ ọwọ́ akó pé ojú ọmọ tí ọlọ́dẹ yìí ni àti ojú ọmọ tí ọlọ́dẹ ọlọ́ tá ń la wàhálà bọ̀ lọ́rùn wọ́n lọ́la wàhálà bọ̀ rẹ̀ lọ́rùn táwọn ẹni ọlọ́mọ ṣe tíńpù ẹni tí a sọ di bìtì náà ẹ ti yọ́pò nu dáyìlà ìbàdà torí pé àwọn tálákà tí ń bẹ ń sábú tí ń bẹ lọ́jà àbá tí ń bá wà gan ẹ̀fẹ̀ lílé wọn dànù ikú ẹ mọ́dọ̀ sí bí àtò yìí ẹ̀jẹ̀ ẹkùn bí táwọn èèyàn ti dé ó sí àwọn àlejò ó sí tí wọ́n bá lè jókòó sí ilé àga rẹ̀ tó tó lẹ̀ tí wọ́n tó bí ọ́ndúrẹ́dì tìbínú tìbínú lè lé wọn kó pètè àwọn àtàlọ́gbàlẹ̀ táǹgbàlẹ̀ jẹ́rú àwọn èyí àwọn tó yẹ kó tí wọ́n bá jẹun wọ́n kájọ́ àlónì wọ́n tún ṣe lọ́la ọ̀sẹ̀ kan wọ́n tún máa ṣe fún ọ̀nṣọ́ tí bá dà wà láǹjẹ́ ogun lẹ́kùn kan ní ọmọ mọ̀nú ẹ̀jẹ̀ já sọ àsìkò mọ̀ ń bọ̀ láàlọ́ jábọ̀ wájú ọlọ́run tó bẹ̀ ń jẹ́ arábọ̀ dáadáa jẹ́ o. àwọn obìnrin náà ti ní àwọn lọ́gá àgùntì náà ń bì náà àwọn ẹni wọ́n kó síyàn lọ́wọ́ wọ́n kó síyàn lẹ́sẹ̀ ní ọkùnrin mọ́tò ní tiẹ̀ ó ti lọ àlejò yóò lọ́fẹ́ ni <laughs> àwọn ni àwọn ọmọ òfin pawó ọlọ́run bá lè kí ọlá ní àwọn tó ti pé wo èyí ti ẹ̀wọ̀ ìbáàdà sí kan bẹ́ẹ̀ náà ni wọ́n èwo ìsì àánà ìwárànlọ́wọ́ sí kan àwọn èèyàn ń gbègbè sí ayé ẹranko ọlọ́run sọ fún anú súrọ́tì làárà àyà one seventy nine ọlọ́ni wà lápọ́dì dára aná lè jahannama kẹfì rọ́mìnà ìjìnnì wà lè ẹ̀ǹsì lahun qulubun láàyè fọ́hùnà biha wàlàhùn àyùnún láàyè òṣèrùnà biha wàlàhùn àdánún láàyè tùmọ̀rùnà biha ulaika kala ni'ami bal hum adallu ulaika hum lafafilun a ah, ọlọ́mọ ìjádàbí mọ́. ọlọ́ni làkọ́bí láàmù yẹn wá kí àfi ìjàwá abìlẹ̀ kọ́sáàmì ni ọlọ́ni ló ń búra tọ́lọ́mbà búra sí à nǹkan ọlágbára mọ̀ ni kọ́dí ènìyàn wọn fi kàn fáwọn níbi tààkì ìbúra tààkì dì láàmù lè wá kí àfi ìjàwá abìlẹ̀ kọ́sáàmì ni tààkì dì náà ni ẹ̀wùn tọ́lọ́ ń dàbọ̀lẹ̀ ọlọ́ni ló ń búra ife kọ́dí dára ẹ̀nà ìjáhà náà mọ̀ àwọn ọlọ́run àti dá àti ti ẹ̀dá fúnnú náà jahannama kẹsí irọ́ nínú ẹlẹ́jì nì ọ̀pọ̀lọpọ̀ rẹpẹtẹ inú àlùjẹ̀nù pẹ̀lú ìyìnsì àtàwọn èèyàn. lahum la yafqahuna ọkàn ń bẹ fún wọn ṣùgbọ́n wọn èsì gbàgbọ́ yé ọkàn wọn ọkàn wà nù ó kùn ní lọ sí gbàgbọ́ yé ọ̀rọ̀ gbọ́ bá balẹ̀. náà láti tẹ̀kì decision ọkàn lèyìn máa fi tẹ̀kì decision kó n pinnu nǹkan báyìí wọn fẹ́ ṣe é àbí nǹkan báyìí kò ṣe é ọlọ́nilá wọn kò lu gbomi àwọn ọmọ ẹgbẹ́ ènìyàn yẹn wọ́n ní ọkàn kékeré tí ò sí mbẹ́ àwa náà láti dá fún wọn wọn là ayẹ kọ̀ọ̀hún náà ha wọn fi gbọ́rọ̀ yìí ọ̀rọ̀ tọ́lọ́run ò fi gbọ́ yé wálá fún ayò nù wọ́n sì ní ojú àwa náà la dá fún wọn. láàyò bùsùrù nàbí ha kíkọ̀ wá ní kí n fọkàn ó lóun náà ní ilé ayé nìkan náà ní ló wà lẹ́yìn rẹ̀ ṣé kò lójú tí ni kò sí ti ń lọ ilé ayé ni àdánù etí ń bẹ fún wọn láàyè ẹ̀sìnà ha gbọ́rọ̀ tọ́lọ̀ bíi ti ilé ah. fatinin biduniyahu basirin naqidin mutadafilin an dinihi mutabarridi haridin idama si makasfan ja'uhu wa idha yusamu ila uhu lam yahrabi inú tí a dálíà ọgbọ́n ló bẹ́lẹ̀ ìtọ́wá jẹmọ́ àláwọn ilé ayé gbogbo tọ́lọ̀ ń sọ yìí kọ̀ọ̀kan ọmọ àlùdí àpàdé ń pa àláwọn ilé ayé ìbọ̀ tọ́ba dẹ́sìn ó ti di dọ̀pẹ̀ mú yọ ọmọ pé kò yéhùn sí ìpínlẹ̀ gbiná táyì ṣe kó ní láàka yìí gbàtẹ́ ń kówó fún ọ nínú ọjà àtẹnìkan tí yóò kówó pé àtẹnìkan tó ti gbàjà láti èsì ìsanwó gbogbo ẹ ló ti kọ́lẹ̀ ló ti fóònù wọn táwọn náà ní bẹ́ẹ̀ ni ta bẹ́ẹ̀ ni mà àwọn à ń sọ̀rọ̀ mọ́sálásí àwọn àfihàn ìlẹ̀ ẹ̀sán náà kò tí ẹ̀ yé mi kò yé mi sí mi ẹ̀ ṣe ń tó fi pàdé ọlọ́run yẹn wàláhùn àdánù ọlọ́run ni wọ́n ní etí láàyè nàbí ha gbọ́rọ̀ nítorí gbọ́ wọn gbọ́ wùlá àmì àwọn yẹn wọ́n dàbí àwọn ràgbò àwọn nǹkan ọ̀sìn ni wọ́n ní àmì lágbáwá an'am àwọn kan ọ̀sìn màálù eh, ràkúnmí àti kíni gbogbo àwọn ni ànàámù ni wọn ọlọ́ọ̀ni bí wọ́n ṣe rí nìyẹn balẹ̀hùn adọ́ọ̀lù yìí kódà wọ́n tún sọnù ju ẹran lọ. ula ika lọ́gà fílù àwọn yẹn ni wọ́n fọ́nú fọ́ra ìgbà míì ẹ̀rí apá kan nu wọn yọ́ọ́ máa bẹ ọlọ́run exploitation lọ́fẹ́ ṣe o. yóò sì máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lórí kíni àlámọ̀rí ilé ayé kódà òní ọmọ wa wọ́n àti fún a gbogbo àlámọ̀ yìí àdúrà lọ́fẹ́ àfa àìdáfẹ́ bá ń kóyàn jọ àìmọye tí fi ń kóyàn wà ẹ̀mí ọba máa ti wá àti fún pé ah, ọlọ́run lè pé ọkàn rẹ̀ ọ̀rọ̀ mi bá kóyàn lọ àìsè máa sọ fún mi mò ń kóyàn kì í tó náà lọ kọ́ fúlàní àwọn ọmọ rẹ̀ náà kó tì mọ́ bẹ́ẹ̀ ọmọ bá ta fúlàní dọ̀bẹ́. èmi ọba máa bá káàfa àjọ nígbà bá tún lábá káàfa àjọ kan ẹni tá a bá kó jọ gan náà oníhòtí lẹ́mìí kó lọ gbowó ni èsì ìbádà ní lọ sí ìbádà wo ní lọ sí. <laughs> ṣùgbọ́n ọlọ́run bá àlejò ọlá kì í tún wọ́ọ̀rì pẹ̀lú wọ́ọ̀rì ìnẹ̀bẹ́ yẹn torí pé ọlọ́run ọba ọ̀gá ògo ni yẹ bó ṣòro ní ara inú suratu rahman aya twenty nine yas'aluhu man fi samawati wal ardi kulla yawmin huwa fi sha'n gbogbo tí bẹ́ẹ̀ sọ́mọ́ àti ilẹ̀ ní ńláwọ́ra tẹ̀lé ọ̀dọ́ ọlọ́run èèyàn ni àlùjànnú ni ẹranko ni ẹyẹ ni ìra ni gbogbo ẹ̀dá kálukú ọmọ bíi ti ń bẹ̀ tí ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run gbogbo tí ń bẹ ń sánmà àtìlẹ̀ kó láyà wà fi gbogbo ojoojúmọ́ ni ẹ ń bẹ lọ́run kò sí ọjọ́ kan tọ́lọ́run ní àwọn sáàní tí ò ní àwọn nǹkan tí ń ṣe lọ́wọ́ yìí wà lẹ́yìn ìdí àwọn làmú wà lẹ́yìn ìdí. àwọn tí wọ́n gbogbo ìgbà tí ò àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run ó tó máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ò sí tọ́lọ́run ọlọ́run ti ti sọ pé tó bá ṣe pélé ayé ni man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha'u liman nurid thumma ja'alna lahu jahannama yaslaha madhmuman madhura wa man arada al-akhirata wa sa'a laha sa'yaha wa huwa mu'min. فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا من سورة الإسراء آية 18 21 ayé ìta kàtíwájú tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ alùpùpù fi sàmà wá ti wà láàbùkù kúlẹ̀ yọ mí wọ̀ fi ṣáà tí wà ní sọ́tò rahman ayé twenty nine ilé wa ní sọ́tò isra ayé eighteen to twenty one ọlọ́ni máa ń ká náà yóò ní ìjọlẹ̀ àjìláta sífà nìyẹn wọ́n ti fa mọ̀ọ́sùfù rẹ̀ wọ́n fi náà ti yẹ̀ pé níta fún náà ò sọ alifi ibn malik ẹ lè sífà lẹ́ẹ̀kẹ́ mọ̀súfù rẹ̀ ẹ mọ̀súfù lẹ́ẹ̀kẹ́ sífà rẹ̀ kọ́sà ti jẹ́ pé ọ̀rọ̀ yẹn ẹ̀ńtẹ́ bá ń bá sọ́yọ́ gbọ̀ yìí awì òkèlì fúhìm ẹ̀dí oṣù wọ̀fí ọlọ́ni máa ń ká ní lórí mọ̀nkánà yìí ìdòlẹ̀ ájú látà ẹ̀ ń bá ń fẹ́ ìtẹ̀mí ilé ayé ìtẹ̀mí ìkànjú yìí ìkànjú ilé ayé ìkànjú ilé ayé adẹ̀rọ̀sì ẹ̀ tó ni lọ́ba ti padé pì báyìí ọkàn náà ìtẹ̀mí gbére lọ́sẹ̀kù tí ọ̀wọ́ akánjú. gbogbo ìta wa fi àwọn kan ló ti ṣe lọ wọ́n ti lọ ọ̀dọ̀ ọlọ́run àwọn náà lọ àmì ó tún dìde mankana yuri ajilata ẹ bá ń fẹ́ ìtẹ̀mí ti kánjú yìí àjálínà láhùú fi ha nàṣà àwọn ọlọ́run fún owó lọ́n fẹ́ ni àbà á fún ọ ọmọ lọ́n ọ ebe ayé táwọn èèyàn kan dúgbò àwọn ọmọ ànábì ádámà sì tún fún wọn sì tún fún wọn ẹ wo ti tóbi tó ìtún tó ń jẹ fún wọn wọ́n tún wọ́n sọ́tọ́ ká kódà wọ́n ó tún fi irun mọ́lẹ̀ bí àfa èmi ò rí wọn rí o ṣùgbọ́n mọ́ bá ti pé ọmọ yahoo àwọn ọmọ yahoo wọ́n tún fi irun mọ́lẹ̀ wọ́n sì tún ní ọmọ ti rí ṣùà ìrìn rí o ẹ̀rọ ìgbà mórí kan tó fi irun mọ́lẹ̀ ni o ṣùgbọ́n ọmọ yahoo yẹn ti mọ̀ wọn abẹ́ ẹ̀kọ́ ni èmi ò tún fọwọ́ yẹ jàlámí àfúnfún kẹrù pé sáà ojúlójú dé kẹrù pé ayé ti yàtọ̀ tó bá a ti ń lò tẹ́lẹ̀ ní a bá ní oúnjẹ àbá ìdúró fẹ́ gbé àwọn ní ọkọ̀ ní ìdókè ó ti tó kéyìn kó wọ ọlọ́run pé ọwọ́ rẹ mo wà ó. èèyàn ọmọ ẹni nu ẹ̀mí bí àṣà yorùbá àbá kan obì méjì ní ẹ sọ pé ẹni kó fáwọn lífì lọ sí wò táwọn ìdí pẹ́ díẹ̀ ìlú òtútù rọ́ọ̀tù rẹ̀ ń gbà náà. ìkẹ́ bá lé ebi ń pa nǹkan kan ìkejì tí sọ̀ka ìwé fún ọba ara nǹkan àti àti ti nǹkan sínú tí wọ́n fà fà. ìjáàbù ti tà wọ́n ní ìjáàbù ní ẹ lò ìjáàbù ti tà ń jẹ́ kí wọ́n mọ̀ mọ́ mi ìjẹ́ fún wọn fà fà ti mọ̀ lọ́tọ̀ àbá àdá nǹkan ara ó sùn lọ fanfan ní páàkì mọ́tò kalẹ̀ wọ́n gbé mọ́tò rẹ̀ lọ àgbọ̀ kórìí mọ́ ẹbí kọ́ lọ́wọ́ sàdúrà torí ilé ayé wọ́n sì lọ wọ hijab láti fi dì sí ìfọ̀ àwọn èèyàn torí ilé ayé kò sí nǹkan mímu bẹ́ẹ̀ o nígbà tí yẹn bá tẹ̀ torí ilé ayé tí ń lọ sí ọmọra ní lọ sí ají tí ọ̀wá tán láti nàìjíríà kò tí ẹ̀ bẹ̀rù pé bíbá àlùbá tẹ̀ ṣe bá tán ọ̀bẹ̀rù rárá ó ti sọ́ di tẹ́tẹ́ nàìjíríà ní ìrẹ́lí táwọn èèyàn wá ṣe lọ́hùn ìfáàsì àwọn ọmọ ọmọ kìnnìkanì sọ fún mi o ọmọ eh, ẹ̀ Bangladesh kọ Bangladesh náà ni odidi bọ́ọ̀sì ó sì kó kún gbogbo àwọn tó sọ̀rọ̀ láti nàìjíríà nìkan lọ sí ọmọra láti ọmọra ó sì gbòtẹ́ẹ̀lì fún ẹgbẹ́ ara wọn wọn kò wájẹ bámbám wọn làwọn lọ kú bá lórí mọ́ta ọ̀tàn rà rẹ jẹ́ ó tún bá bi tọ́lọ́n tààrin wo àtọ́lọ́n tààrin wo àtàwọn ọmọ nàìjíríà tó fún wọn jẹ́ ńgbọ́n táwọn wá sọ pé àwọn ọmọ ní ọlọ́mọ́kà lọ́dọ̀ ṣe kọ́ lẹ́sọ múra bí okó yàn lọ àwọn ọ̀ràn tẹ̀ ní o gbogbo tó yá fi tẹ̀mí táà fi tẹ̀mí ọlọ́run ó bí ọ. ọlọ́ni máa ń ká àná yúrí ìdòlẹ̀ ájì látà ẹ̀ ń bá ṣe pé ilé ayé ìlú ìtẹ̀mí tí ò ní fẹ́ kàn yìí ló ọlọ́ni àjálìnà lahu fi ha àwa náà kánjú fún bá fẹ́ fún. máa na ṣááwù èyí tó bá wo àwa nu ọlọ́run gbogbo ń tọ̀ ń fẹ́ mi kí ṣe gbogbo ń tọ̀ ń fẹ́ ọmọ ẹ̀dẹ́ yìí ò lè rí gbogbo ń tọ́ ń fẹ́ kò ṣeé kò sọmọ́tọ̀ fẹ́ dá sí torí pé ń tọ́ fẹ́ gẹ ìwọ ní òtún mọ̀ pé ọ̀pọ̀. ọkọjá tí wọ́n nìkan nílò nínú ẹ̀ ọlọ́run fún ọ bẹ́ẹ̀ lè máa ń nù rí ọlọ́run nífẹ̀ẹ́ tó bá wù nù yín ètè gbogbo ẹ bá tó ojú kòkòrò láti fún ọ̀ràn tí ọlọ́run ọ tọ́lọ́n ti kọ́ mọ́ ọ ni sojú kòkòrò ń tọ́ da sì bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá ọbùlẹ́sẹ̀ bí àṣà yorùbá kìí ṣe ní ipò ni ìǹsàdórí ipò ni ìǹsàdórí ipò ni ah! tí ọba kọ́mọ ọfẹ́ ìdíbẹ̀ náà lọ́bọ̀ sálìkì àmọ́ ọgbọ̀n máa wòlé ọ̀kan báyìí ó fi lọ́dọ̀ ọlọ́ ọbẹ̀ tàwé lọ́wọ́ sí <laughs> àwọn àgbàlagbà wọn fi ẹgbẹ́ yẹn arábà rẹ̀ ẹ̀bà dìbò fún mi ewé ìdúná gbóyè ó dìbò fún mi ewé ó dìbò fún mi ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe ìtọ́ èsù ń tàn jẹ lọ́wọ́. <laughs> ọlọ́run ti fi bí ó fi há abíọ́lá ti gbogbo wa dìbò fún north south gbogbo ẹ̀ ẹ̀rí ọlọ́run bá fi há sí sálìkì àmọ́ ọlọ́run fi dé. ọlọ́ni ajálínà láwù fi hà máa ṣá ẹni tó bá wu àwọ ọlọ́run nínú tó béèrè á kánjú fún àwọn náà fún lé ayé yìí lima nùrí nínú ẹni tó wu àwọ ọlọ́run tó ti wà ní èrò àwọ ọlọ́run láti fún tó mọ̀ jálínà láwù jahannama lẹ́yìn gbọ́bọ́ wá lórí ayé tán fún àwọ ọlọ́run ìlà àwọ̀ àjọ wọnú náà jahannama yẹtùláha yóò jóná ń bẹ láti fi sọ̀lá nù kí nǹkan jóná. yasilaha yóò jóná ń bẹ mọdìmú mọdìfúrọ lẹ́yìn yẹpẹrẹ tí ò ní láti sí kankan onáwó àwọn àgbẹ̀ à omisa president àná omisa gọ́fúnà àná omisa àná lọ́wọ́ sàn ní o ti bí gbàgbé wàmàní ara adàl àkìrọ̀tà wàsàcà làhà sàcàyà hà wàhùwà mùmínú. فأولئك كان سعيهم مشكورا ومن أراد الحياة الآخرة ẹn bá ń fẹ́ ìsẹ́mí ti àlìkìyámọ̀ ìsẹ́mí kan tí ó jẹgbére tí ó máa gbádùn rẹ̀ lọ وسعى لها سعيها tó ti ṣe kìràkìtà irú kìràkìtà tó yẹ kó ṣe iṣẹ́ tó yóò ṣe ló ṣe وهو مؤمن tó ti jẹ́ mọ́mí ní òdodo fáwùlá àyíká tààna sàáyò mọ̀ṣúrọ̀ àwọn yẹn ní iṣẹ́ wọn jẹ́ àtẹ̀wọ́fà wájú ọlọ́run èrè ọlọ́run bá àlejò ọlá yóò gùn ún ntọ́lọ́wọ́ wàá fún ọ yọ wàá ju iṣẹ́ tó ṣe lọ. wa ní kò lánàá mi dùn áhùlá ìwà áhùlá ní atọ́ ìrọ̀gbẹ́ ọlọ́run atọ̀tún gbogbo wọn làwọ́ ṣe é fún a fún ọ lọ́wọ́ a fún ọ nínú ọrẹ tí gbogbo ẹ̀dá wa ma kana ata rabbika mahdura ọrẹ ọlọ́run ọlọ́run ò sílé ìwọ̀fẹ́ nìkan o àti mọ́mìlì o àti o nílé ayé yìí à ẹ̀jọ̀ máa yí inú ẹ̀yìn. ìránṣẹ́ ọ̀tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìwọ náà wòye sí báwo ọlọ́run bá ti gbọ́lá fún apá kan já apá kan lọ ìjàkadì kọ́ adúrẹ́ ni lọ èyí ti ìjàkadì o lè lé egun tó ta ogun ju ẹnì kejì lọ ẹni tọ́jọ́ lẹ́hùn òun ti máa rówó sí ọ̀dọ́ rẹ̀ ló ti máa bà kí lọ́ kan ọpọlọ rẹ lè mú kọ́jọ́ sí kíláàsì náà lẹ́jọ́ ká ó yọ olódodo dáadáa lẹ́ lọ́ọ́ nígbà pààtì bá tún ní ìfòfò tiẹ̀ tó mọ̀ wá kọ̀ọ̀kan lọ́hùn wọ́n tọ́ ọmọ mi dáadáa ìwọ oní ọgbà ọ̀tẹ́ kí lọ́ọ́ bẹ́ẹ̀ ti bọ́ lọ. ọlọ́ni ó ń dórí kẹ́yí fàfà bọ́ọ̀lì náà bá a dọ́hùn màlàbà ìwọ náà wòye sílé ayé wọn ti ń lò yìí báwo ọlọ́run bá ti gbọ́lá fún ẹnìkan jẹ́ nìkan lọ wọ́n lálẹ́ àáfíìrọ́tù akíbárù dáradá tí wọ́n akíbárù tẹ́kùdù yìí Alikiyama ni ó tún wá tóbi jù ní ipò lóríṣiríṣi yóò ti ìdúró ẹni lọ́nbẹ̀ yọ pọ̀ àwa nímọ̀ o èdè bọ́ọ̀lù ọbẹ̀ nìkan ọ̀dọ́ àwògbé fúláàtì tiẹ̀ náà dájú tiẹ̀ lọ ìtọ́lọ̀ tó bẹ̀ náà dùdú tiẹ̀ lọ rárá o kò sí bá lálẹ́ kìyàmù tiẹ̀ tó ọba ń rí báyìí ó wò pé ìwọ lọ ń gbádùn jù ní ẹlòmíì tiẹ̀ sì tún pọ̀ ju tiẹ̀ lọ torí pé ìbáàdà tiẹ̀ náà pọ̀ ju tiẹ̀ lọ nílé ayé kò nídìí a máa bára wa jà lórí ìjọsìn fọlọ́run ibi tí kálukú bá ṣe dé lẹ́yìn náà ni ó ṣe bá ipò rẹ̀ wájú ọlọ́run ọlọ́run jẹ́ àtẹni tí ó da aṣọ lámì kọ́ wa máa rò pé lágbájá kọ́ dàbí mi dèdèrìn ni ọ́ tó lè ṣe dàbí rẹ tí ó náà dàbí ẹlòmíì tó náà ti la pé kálukú di ihò ó wà lẹ́nu tó gbìyànjú mọ́fì kò ṣe sọ́dún kò ṣe sósì ọlọ́run kọ́ gbàǹbà dà fún wa. àlìjáná yẹn ipò oríṣiríṣi náà ni àníṣọ́tà ń sísálẹ̀ ayé fún aláàyè bòmíì náà ikú ẹlòmíì ojú ọ̀nà àwẹ̀ ni ó gbà wọlé ẹlòmíì ojú ọ̀nà wọlé ojú ojú ọ̀nà sádàkà ni wọlé èyí tó rọrùn ayé nìyẹn. ẹ bá lè ní ọmọ inú rẹ ọmọ ọmọ ẹ bá lè ní ọmọ tí àti ọtẹ ẹlòmíì sì rè kó lu owó kó sì nà lójú ọ̀nà tọ́lọ́ ọ fẹ́ràn rẹ̀ pọ̀ ọlọ́run sì rọ̀ fún un tẹ wá sọ pé àfa ọ̀wá lọ jókòó lé kí ó ah, wàhálà lè fẹ́ kú sí ẹlòmíì ó lè dé lé kí ó látàárọ̀ kọ́mọ́ fún bẹ́ẹ̀ kí èmi sí ẹ̀dá lẹ oníyọ̀bà kílòsì gbogbo ẹ̀ ń tọrọ ọ̀run fún un tọ́ba rọrùn fún kálukú lójú ọ̀nà tọ́lọ́run kọ́ máa ṣe ń sọ kọ́ máa gbìyànjú ẹ̀ sọ ẹ̀ bẹ́ẹ̀ náà ni iná tàwọn ẹni iná náà nítawọn náà ti ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni dàràkáàsù ń tiẹ́ bọ́bá ti ń lọ ilẹ̀ sí ìyá àgbẹ̀ ṣe máa pọ̀ sí àlìjẹ́nà tiẹ̀ dàràjá ṣùgbọ́n bọ́bá ti ń lo òkè sí ìgbádùn yóò ṣe máa pọ̀ sí kọ́lọ̀ kó fi wá sí àlàlìjẹ́nà ní òkè ìdáwò ọlá àti ọlá àánú rẹ̀ níta fẹ́ lò ní pé àwọn èèyàn yẹn kí wọ́n má rò pé nítorí pé ọlọ́run bá àlejò ọláwó ya owó lù wọ́n fáwọn wà lójú ọ̀nà dáadáa ọlọ́run ní kù lánàá mi dùn àwùlá ní àtọ́yọ̀ òkèkà ibi ọlọ́run máa ń kan inú àdìsí mi àníwí o ọ yẹ pẹrẹ lọ́dọ̀ ọlọ́run láàtún ọ̀pọ̀lọpọ̀ mú òtún gbọ́dọ̀ àwọn ènìyàn sì fẹ́ẹ́rẹ́ omi kan ẹ̀yìn ọ̀kan kọfà báyìí ní jẹ́ fẹ́ẹ́rẹ́ fẹ́ẹ́rẹ́ omi kan káàbìrì òní lè mú lárí yé lọ́ba yẹ kó lọ́n kàlẹ́ ayé fún mi ṣùgbọ́n kọ́ ọlọ́run ọ̀ka fún kò tó yẹ ẹ̀kan lọ́dọ̀ ọlọ́run ẹ bá ní sọ̀tàrà ti sọ ṣùgbọ́n ọlọ́run ṣe ní yàwó yìí kọ́ yọmọ yìí kó fún mọ́tò yóò kù sí ibi kù sí èyí jẹ́ ẹtí ọlọ́run ọba tó kórìíra jù lọ́nú ẹ̀dá tó kó náà lọ dá fún ara rẹ̀ mẹ́rin ìdílé sùn kọ́lọ́n wáyà. àsọ̀nà ọ̀tọ̀ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti ṣe fún un dọ́fẹ́ nípa ọba àlejò ayé fún lọ́dọ̀ ẹ̀ nínú ọlọ́ni ibilisi sọ pé rọ́bì kọ́ọ́lá rọ́bì àǹdírí ní ilà ayà omi yub'athu kọ́ọ́lá fa innaka minal munzarin ilà ayà omi lè wà kùtìlẹ̀ máa lù ú. ó nìrè ọlọ́run lọ́mi lára níjọ́ tó gbé ẹ̀dá dìde èsì jẹ́ tọ́ka gbogbo ẹ̀dá o ọ̀gbẹ́kọ́ náà pa àwọn nítọ́gbọ́ndé ẹgbọ́n náà nímọ̀ ṣètọ́ nígbà tó wọ́n pa nímọ̀ ṣètọ́ nù ìmọ̀ tí ò kírètì ìpayọ̀ ọlọ́ọ̀gbìn. a tún máa sàkẹ́gbẹ́nu gbà ní onígbà tá a bá débi tọ́ọ̀fù ní àsàáfùláhà ṣètọ́nù ó ń bẹ̀rù ọlọ́run tó ń wò àwọn èèyàn kan náà ti ń bẹbi ṣètọ́nù náà ni wọ́n làwọn bẹ̀rù ọlọ́run irọ́ ni ó nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ gan fún ọ ní oṣù wà láàyè gbogbo èsì tí ń bá ti bọ̀ tẹ́lẹ̀ tọ́jú òtọ́ nítorí wà láì lórí ẹ̀ ńgbọ̀ bá fẹ́ gbẹnu lé lọ nítorí kó o lè gbà á ti mọ̀ pé mùsùlùmí ni ọ́

di ìgbà tó gbẹ́dà dìde tí ò lè síkú mọ́ kọ́lá ọlọ́nífà iná kàmí náà lè mọ̀ lọ́rí kéésì wọ́n nìkan àwọn kan bẹ táwọn ọlọ́wọ́ lọ lára á fi wọn náà síbẹ̀ ìlà àyẹ̀wò mẹ́lẹ́ wà sílẹ̀ màálù bí àsìkò kan tó fi lẹ́nu àlá látọ̀dọ̀ àwọn ọlọ́wọ́ yóò sì tẹ́ lára ọmọ àlẹ́bí ádámù tán sáàrì pé ìkángun ìkànnì wọn ti lọ ọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run tó wá pò náà. nígbà tó ti yẹ pé bùkátà téèyàn bá ní tí ọba ti lè jẹ́ wípé yọ́ jẹ́ ìrànlọ́wọ́ fún yàn lórí ìtẹ̀lé tọlọ́run ìyọ́nú ọlọ́run a jẹ́ wípé yọ́ jẹ́ ìkúnlọ́wọ́ fún lórí orí ibu rẹ̀ yẹn yóò sì jẹ́ ìkúnlọ́wọ́ fún lórí jíjìnà sí ọlọ́run bá àlejò ọlá nígbà tí ọba ti lò sórí ìyọnu tọlọ́run bálá àmọ̀rí ó sì máa rírè lórí gbogbo ẹ̀ yòówù tó bá ń wá ìkúnlọ́wọ́ ọlọ́run lórí àlá àmọ̀rí kan títí ń tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kì í ṣe lórí ìtẹ̀lé tọlọ́run. irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò ọlá tó bá ti ẹ̀sìn tí mẹ́ fún un yóò gbé jìnnà sí ìyọnu rẹ̀ tí ò sí èméjì mẹ́ ẹ̀wọ̀n tọ́lọ̀ ń sọ nu sọ́ọ́tì Ibrahim aya forty two ọlọ́run ní wàlá tàbá nàlọ́ ọ̀gáfílan àmà yà àmàlú bọ́ọ̀lìmùn ìnàmá yóò àkírùhùn níyàwómin tẹ́sẹ̀ káàsó fi hìlì àbùsọ̀ ọlọ́run ní wọ́n ní lẹ́mìí rárá ike ọlọ́run ọba ó ti gbàgbé nítawọn alábòsí ń ṣe ọlọ́run ọ̀gbàgbé ìnàmá yóò àkérò ohun ọlọ́run lára ní ìyàwó mi ń tẹ̀sẹ̀ sàtòfì ilé abúsọ jíjọ́ ju ilé alìkìyàmọ̀ tó jọ ọ̀ràn ẹ̀lẹ́ nítorí mùsíbà tí orí tí ò nílé parí pé a ah, tó ń bá ní fún ọkọ̀ ju ìdí ọmọ mùsíbà tí ó jàdù yọkàn rán jùlẹ̀ kan kájú ọkàn rán lẹ́yìn jọ́ ilé alìkìyàmọ̀ àti sọ̀rọ̀ síwájú inú ìròyìn jọ́ ilé alìkìyàmọ̀ láńtọ́pẹ́ sàbòsí kọ́sọ́ sí kó tètè ronú kọ́wàdà ọlọ́run bá máa lo alábòsí lára fẹ́ẹ́ tó ń gbọ́ ọlọ́run bá mú yóò mú pẹ̀lú tí ò ní bọ́m̀bẹ̀ ẹ̀tọ́ bá nílà àkáì kọ́yà ronú sí àlámọ̀ o kò ronú sọ̀rọ̀ ara rẹ o kódà kò ronú sí ọ̀rọ̀ ẹlòmíì náà wọ́n

tọ́lọ̀ bá wá dákẹ́ nìkan kò túmọ̀ sí pé ó ń tọ̀hún ọmọ yàtọ̀ ní ìyàtọ̀ kan lọ́dọ̀ ọlọ́mọ jẹ́ tó súnmọ́ lọ́hùn torí pọ́lọ́ ti sọ pé kò lánàmídò àwòláyé wà áwòláyé mi ní àtọ̀ rabbika wà máa ká ní àtọ̀ rabbika mahdura àti múmi ní òdodo àti ẹ̀dí ẹ̀dí múmi ní òdodo àwọn ọlọ́ọ̀lá máa ń kú kájú lọ́wọ́ á ti rí lè àti nígbàgbé lè náà ọlọ́mọ àti fọ́ọ̀sì máa ṣe fọ́ọ̀sì mi àwa là á mọ ẹgbẹ́ lágbájá tẹ̀mí ń ti dára àwa nu àwa nu fi ìdílé dá lóhùn ìní sílẹ̀kùn fún ìní fún lówó ìwọ ọmọ ìtẹ́sí mi ní kó o ṣe lánàá o ṣe máa lọ ìní fún olówó lónìí àgbéyìn òbúkú mẹ́ àwa nu ìsọ ọlọ́mọ balẹ̀ kẹ́lá. ọlọ́mọ àti tọ́sùn máa ti sósì ẹ̀ ń tí ń ṣe tiẹ̀ ajẹ́pẹ̀ rẹ̀ ẹni tí ò ṣe tiẹ̀ tó náà wọn fọlọ́n lọ́lọ́n tó náà tó bẹ̀lọ́ ajẹ́pẹ̀ rẹ̀ náà kódà ẹni tí ọ̀bẹ lọ́n tí kan lọ́ra ga yìí ọlọ́run tó máa ti fífọ̀ rẹ̀ náà fún. ọlọ́run kú ti sọ fún wa lọ́nà tó gbà clear ipe ntawa ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń rò ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀run inú sura wò nìyẹn inú sura tòlùfà jìnnì àyà fifteen dé twenty ọlọ́nifà amali ìnsánu ìdá mabutalahu rabbuhu fàákàràmahu wọnà àmàhu fayakulu rabbi akọrọman wà àmà ìdá mabutalahu fakọdara àlẹ́yìí rìsọ̀hu fayakulu rabbi ahanan kàlá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ló yẹ bala tukirimu naliyati wàlá tàxà bùnà àlàtọ̀ àmì lè mẹ́sì. وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما ọlọ́ni fáamálì ìnsánù sẹ́ẹ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìnsánù ọmọ ẹ̀dẹ́ yẹn jẹ́bẹ̀ ìgbà mi ọlọ́run lè gbèrò káàdìrì ìgbà mi ọlọ́run lè gbèrò múmìnira àti káàdìrì ẹ̀ẹ́ ìgbà mi ó sì lè jẹ́ ádámù alẹ́ sàlátọ̀ sàlá jẹ́bẹ̀lọ́ sí lónú kọ́ra ẹ̀ ìnsánù ẹ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíi ìdá àmọ́bútà láàhù rọ̀bùhù tọ́lọ́mọba àlékiọ́lá tọ́ba ti ìdánwò fún fàákírámọ́hù ọlọ́wọ́ àti ọ̀rẹ́ fún ó fún lówó ó fún lọ́mọ ó fún nípò ó fún lọ́lá wánà àmọ̀hù ìrọ̀rá ọlọ́run ọlọ́run ṣe fún lóríṣiríṣi fọ́yàkú lórọ́bì àtọ̀rámán inú rẹ̀ wà máa dùn pé ọlọ́run ti dáadáa fóun inú rẹ̀ máa dùn yóò wá kan lọ́tọ̀ lọ́dọ̀ ọlọ́run wà má ìdá mábùtà láàhù tọ́lọ̀ ń bá wá fún fakọ̀dára aléhìn ìsìkọ̀rù tọ́wọ́ àti rẹ̀ nímọ̀ bá bí ọ̀jẹ̀ mi a máa wúra rẹ̀ wò pé kí a lè àti láǹsìn lọ́wọ́ ẹ́ asáǹkásùbà àǹká ilé àǹká lásán àǹkí mọ́gíríbì ẹ ìkíní mọ̀ wá lé o àbúrò ọ̀rọ̀ jẹ́ ìmú ti arí báyìí ọlọ́wọ́ kọ́ọ̀n lé pẹ̀lú gbogbo alátòun ṣe pẹ̀ kálá ọlọ́lọ́rọ̀ òrí bẹ́ẹ̀ tí ń ròyìn ẹ̀ àtìkíní àtìkéjì bálá àtòkè ìmú ọ̀nà ìyẹ́ tí ìwọ́tọ́lọ̀ ń sọlá fún mélòó lọ́nà fọ́mọ orúkà mélòó lọ́nà fọ́mọ orúkà wàlá àtàhàbùnà àlàtọ̀ àmìlímìtìkì ẹ̀yìn fìrà ayé lójú kòkòrò lórí pé kẹ́kẹ́ máa fún sálága ló ń jẹ́ àbí tí a rí mi òde lásán tẹrimónì tẹrimónì ilẹ̀ máa ṣe táwọn sálága tí wọ́n wá jókòó sórí àgbà yín lọ rẹpẹtẹ tí wọ́n tó bí ọgọ́rùn-ún ẹ̀fẹ̀ ẹ̀lẹ́ ẹ̀fẹ̀ ìrìnkúrú gbóná ní ẹkú níbi tẹrimónì yẹn bá ti ń fà lọ́tún fà lóṣù kò ní dá lóhùn àwọn tí wọ́n ń jó ní ọ̀nà wọ́pẹ́ wàtàkùlùnà sùràtà àti làlámà dúkìá lé ayé ẹ máa jẹ lájẹlera wọn lámú lámà ọkọ apọ nìyẹn lámú lámà náà ó tún papọ̀ náà ni. watuhibbuna al-mala hubban jamma ẹ sì nífẹ̀ẹ́ owó nífẹ̀ẹ́ tọ́pọ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá tọ́ba ṣe tọ́ba tayé lọ́rẹ ẹ má torí ní pé èyí ò pé ọlọ́run wá sàkánlé fún ọ ní ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ o tọ́ba ta ọ lọ́rẹ tó olówó lọ tọ́ wa lórí ìtẹ̀lé tọ́lọ́run à ní ìmọ̀lẹ́mọ́lù sọ́ọ́lẹ̀ lẹ́lẹ́ abdu sọ́ọ́lẹ̀ kẹ́bà ní sọ̀sálà ń sọ mọ́ńdà lọ owó orí tọ́lọ́ ń ẹrú sí ọlọ́run dáadáa ajẹ́ pé jẹ́ ìkúnlọ́wọ́ fún ọ lórí iyyaka na'budu wá ìyá àkànnẹsẹ yìí ìrí ọlọ́ọ̀nì kálámà sí wọ́n ní kálámà wà náà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó lọ́n bá fún ọ lówó tó wà lórí ìbàjẹ́ tó o sì lórí ìbádà ọlọ́ọ̀dì ọlẹ́kẹ̀ nìyẹn o ìjà lọ́lọ́ọ̀n gbé jẹun wájú kí ààrẹ ó lè pọ̀ sí dàwọn tí o tún lówó lọ. ìnáli ìnsáná làyàtọ̀ bá àrùbá ó ṣẹ́gun náà ìnáyìlá rọ̀ bìkárò jẹ́ ọmọ èdè ni ọmọ gbàgbére yọ ọmọ kọjá àlà tí wọn náà ń bá da fún ń ti pọ̀ ju ọkàn tó bílẹ̀ olóṣèlú kan yọ fún abáyé aláláṣẹ ń bọ̀ náà ni ọmọ ti tẹ̀sí nǹkan jáde alágbájá ní nǹkan àwọn èèyàn yẹn àtàwọn èèyàn kì í ni mo wò báyìí pé ah <laughs> ti fi fún gbàgbé ó gbàgbé ètè rẹ̀ ọwọ́ aṣọ àwọn èèyàn tí tí ọlọ́wọ́ sọ̀rọ̀ sọ wọn èsì ọlọ́run ti dá sẹ́rí àfún lẹ́yìn ìgbà náà pọ̀rọ̀ ọ̀hún là ń sọ ọlọ́run ti dá sẹ́rí àfún lẹ́yìn ìgbà náà kò sọ bá sọ ọkọ̀ èyí máa sọ yí pé kọ́ wa máa rò pé òkùnrin làwọn yòókù wọn ò mọ̀ ṣe ni àbí wọn ò múra títẹ́ ni ọ̀nkọ̀wé tí mo sì bà látọ̀dọ̀ ọlọ́run ntọ́lọ́ ń bá fún ọ nínú ọ̀rọ̀ tó fi ṣe ìtẹ̀lítọ́ ọlọ́run àpọ́nlé ńlá lọ́lọ́run ti fún ọ tó bá jẹ́ pé orí ìyàpọ̀ ọlọ́run lọ wà ìjà ìdẹ́nilẹ́kẹ́ lọ́lọ́run ti fún ọ. ìwọ́dọ́ ọlọ́run bá ti ṣe tiẹ̀ wọ̀n bá tó bá jẹ́ pé òun ṣe tọ́lọ́run pẹ̀lú ẹ̀ báyìí báyìí bá a ti wà láyé láti lo àlìkìyàmọ̀ o fún ọmọ tí ìkú ni ìdẹ̀kùn ọlọ́run ti dé ọlọ́run sì kí ọ náà ọkàn rẹ̀ ọbalẹ̀ ọ̀gbàjẹ́ lọ́jọ́ ẹnìkan oṣù yàwó ọ̀jẹ́ gbèsè tọ́ba tún wá jẹ́ wípé lórí ìyapa ọlọ́run ni àtìyàdéyà nìyẹn o àtìyàdé kò ṣe tọ́lọ́run ọlọ́run tó fún lárí jìkì orí òsì náà ní títí ní takò tọ́lọ́run àti àdéyà lérú yẹn ọ̀rọ̀ wa nù àdìsá níbi sallallahu alaihi wasallam sí ìmáàmù Tirmidhi gbà wá ìmáàmù Albani sọ pé àdìsí yẹn ó fẹsẹ̀ rinlẹ̀. ó ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ látọ̀dọ̀ Sahal bin Sa'id ó ní law kanat ad-dunya ta'dilu 'inda Allahi janaha ba'udatin ma taqa kafiran minha shurbata náà làdìsá sọ lẹ́ẹ̀kan tọ́wà sí pé ilé ayé yìí ó ṣe déédéé ìyẹ́ kan nù ìyẹ́ ẹ̀fọn ni kìí ṣe méjèèjì ò kìí ṣe gbogbo ẹ̀fọn o ẹ̀wọ̀ ẹ̀fọn bó ti jẹ́ pẹ́rẹ́ tó lọ́dọ̀ wa bu àjẹ́ nílẹ̀ pa àgbà padà mú ẹ̀fọn rẹ̀ ẹ̀fọn rẹ̀ ìkánú ẹ̀fọn rẹ̀ tọ́ba ṣe yí pé ó ṣe déédéé rẹ̀ ni tí ilé ayé ìgbogbo ilé ayé ìgbó ṣe dùn tó àtìgbádùn ìjà tọrọ ọbẹ̀ tọ́lọ́ ń ṣe síbẹ̀ lóríṣiríṣi tọ́ba ṣe déédéé ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́ọ̀ni máa sàkọ́ káàkiri amíní aṣọ́rúbàtà máa ọlọ́run ní jẹ́ káfíìrì ó mu omi ẹgbẹ́ ẹyọ kan nínú ẹ̀ ó ti amúgbẹ́ kan ìyáwó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ayé yìí ó useless lọ́dọ̀ ọlọ́run àlekè ọlá ó ṣe bọ́ọ̀tù ó ṣe fóṣù afáwa ibùdó kan yìí wọ́n sọ pé fàádàtì dúníà wà lẹ́ àkẹ́wọ́sì ìlà iyyaka na'budu wa iyyaka nasta'in. Ibn Qayyim al-Jawziyya ọlọ́nkọ́bọ̀ ọ̀rùkẹ́ ó ní ajẹ́ tó rí rí alẹ́ ayé àti tàlìkìyàmà ó padà lọ sí ní iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo ìrẹ́ láàmà sin ìwọ nìkan ṣoṣo láàmà wà lọ́wọ́ ẹ̀. ìpín àkọ́kọ́ nìyẹn nínú àwọn tó ti pé wọ́n lo àti ìbádà pọ̀ àti ìbádà àti wọn ò lò tí wọ́n bá sì lò lórí ojú kòkòrò orí ayé mi ilé tí a nà tí wọ́n ṣe. àwọn àfin ẹlẹ́ẹ̀kejì máa ń làwọ́ náwó ìbáàdà tí ń bè láti àná àwọn yẹn tí wọ́n apá kan nù ìbáàdà ń bẹ pẹ̀lú wọn ṣùgbọ́n èrò wa ti ẹ ni pé wọn ò nígbàgbọ́ ní ti àná wọ́n wà lọ́dọ̀ ọlọ́run ètò ti àná náà nínú wọn náà ni àwọn àlùkọ̀dárí yà àwọn tí wọ́n gbàgbọ́ yìí pé iṣẹ́ tí ẹrú tó bá ń ṣe ọlọ́run bá lè kí ọ láti parí ẹ̀ kò sí choice fún kò sí choice funfun rárá nílé ayé nígbà bá ní kò sí choice fún ó túmọ̀ sí wo ló ti fẹ́ ṣe tì á nà pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan tó yẹ pé wọ́n ti kọjá àlà nínú wíìlì yìí inú àwọn tó fi pèsè gbogbo wọn o torí àmọ́ ń yan àwọn aláṣejù náà ní problem. àwọn tí wọn a ti sọ̀rọ̀ wọn wọn ní kò ní ju kọ́ ọ̀sẹ̀ náà tàbí àti ọ̀nbẹ̀lọ́n ọlọ́run ti nímọ̀ sí hálù rẹ̀ bóò ní bá àwọn ẹni bóò ní ó ti lè ṣe àánú pẹ̀lú ọlọ́run àwọn àyùn náà wọ́n ti nà àwọn ọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta man lahu náà ṣe àánàtì bìlá ìbàdà àwọn tí wọn nínú ìwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ ti apá kan bẹ̀ ṣùgbọ́n ìbàdà rárá o kọ̀ọ̀kan wọn. iná làwọn tó ṣe pé wọ́n gbà pé ọlọ́run bá àlejò ọlá òun ló lè ṣe ní láǹfààní ló sì lè kó nira báyàn pé kọ́lọ́ ń bá ń fẹ́ nínú èrò rẹ̀ ní ọmọ ṣẹlẹ̀ tí ọba sí nínú èrò rẹ̀ kò ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn ò yí pẹ̀lú ìjà kaná abudu wá ìjà kaná sẹ́yìn ibi ọlọ́run sọ̀rọ̀ sí kí wọ́n fi máa wáyọ̀ nu ọlọ́run kò yí síbẹ̀ wọ́n wàá máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú lórí ojúkòrò ilé ayé nìkan láì ṣe pé wọ́n fẹ́ ṣe ìbádà tẹ̀síọ́dún kọ́jú màá ní ó ti lọ ó ti kúrò lórí ìyẹ̀kọ́ yìí ó ti lé ní amẹ́ríyà ó ti lé seven hundred years abẹ́ ẹ̀gbọ́ ni abẹ́ ẹ̀kọ́ láwí ó ti lé seven hundred years ó ní àtòjúwe rẹ̀ ó ní àtòjúwe rẹ̀ lásìkò tiẹ̀ o òun náà ní kọjá yìí pé ọ̀n fẹ́ àmúwáàdàn àbẹ̀rẹ̀ àtàkàn àbídá àìndàl kálíkì àbí àhàwáàlì mínàl káṣí àbí tààfíì wà kúwà tí wọ́n tẹ̀ ó ní àtòjúwe rẹ̀ ní pé kọjá pé àwọn ọ̀rọ̀ kan ń fẹ́ ìní ìdí wà ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́ irú àwọn ẹni ẹ́ tètè máa kó sọ́wọ́ àwọn àtọ̀nfà ẹ wá lóun náà ló ń bá di buhari ẹ wá ní buhari náà ló ń dì í bẹ́ẹ̀ ọ̀sán ara rẹ jẹ àbíkọ́ jẹ́ pé ìyáàsà òṣèlú àti ẹ ti ń tètè pẹ́ ipò òṣèlú ní ń fẹ́ olóṣèlú mi yóò sì gbé ẹ mùsùlùmí tó bá kan òṣèlú yẹn kò sí òògùn bí òun lè dé kò sí òògùn tó lè dé àfáwà kan ọlọ́run tó ṣe dáadáa fún wa tó ná olóńgbà wọn sẹgbẹ́ àwọn jọmọ ṣe káàkiri ní nǹkan kan ní bá lọ bí ìdìbò gbogbo ìdúró òṣèlú tí wọn máa ṣe wọn ti ké sí gbogbo èyí àdìsí wọn wà lọba dalẹ ẹ bá ní àwọn kálukú òde lọ ilé mọba yìí àfi kí àwọn ọwọ́ bẹ́ẹ̀ nìkan tí àwọn oṣù mẹ́tọ́ wà ní orí àná wọ́n bá kóra wọn lọ ilé ń tọ̀ làwọn èèyàn bá ń bọ́ra ayé pé atẹ́gùn ọ̀rá yìí fẹ̀ sí ẹ. afáàbà la yìí ní ha táwọn táwọn jọ ń lọ káàkiri lọ́sàn-án yìí èyí tó fi pàpà kún pátí bẹ́ẹ̀ èyí tó fi ọ́n dè sí abẹ́ èyí lórí kiri sí gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ààrẹ rí tí bá a ti mọ̀ ọ́ bá lọ nù àwọn tí wọ́n ti jẹ́ ti jẹ́ wálé adó yìí tẹ́ bá sì gbé tẹ́ bá sì ẹ̀wọ̀n ìlọ́kọ̀ kan tí gbogbo wọn ọ̀bá jẹ́ mùsùlùmí tipátipá lẹ́yìn ti bá twenty percent ọ̀sẹ̀ ẹ̀ sí èdè mùsùlùmí. ìsìláàmù wọn kì í ṣe ìsìláàmù tó jíwọ́ tí wọ́n sáwó tí wọ́n sọ gbùgbù alẹ́ rẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam pé ana muhammadu wa ana ahmadu wa ana limahi lori yamukullah obele ó kọ́ mi ni muhammadu ó kọ́ mi ni ahmadu. inú ọkọ̀ mi ni pé ẹni tó náà máa fi pa ẹ̀bọ rẹ ọlọ́run ti àmì ìwọ sọ́lá láàlú sá ó fi pa rẹ láti gbàtà mi sọ sáà ìdílé ayé tó ti tọ́lọ́run ti sí ní ànábì ọlọ́run lẹ́bọ̀ ti ń lékù ọ̀pọ̀ jù báyìí lọ bẹ́ẹ̀ náà ni gbogbo bí dáwà ìsìlámíyà bá gbọ́ sí báyìí wàhálà àwọn ti bá ti dọ́dọ̀ wọn nù kìí ṣe wàhálà pàṣẹ o ṣùgbọ́n wàhálà lójú kúkúrú àwọn tí a bá ti ń fi kúkúrú fi kúkúrú àwọn èèyàn burú jù báyìí lọ tẹ́lẹ̀ wọ́n ló mú káàkiri náà ní ìṣó ṣùgbọ́n wọ́n ròyìn kó burú jù báyìí lọ. pẹ̀lú dáwà ìsìlámíyà tọ́lọ́n pé kó tó balẹ̀ níbi ọlọ́run tó sọ pé kó dékù bóòlù ó ti wá jẹ́ pé ọmọ ọmọ ṣe oògùn ó ti wá ní mùsùlùmí ni ọ́ mùsùlùmí ẹlẹ́nu lásán nìyẹn ọlọ́sùn ti sọ fún alùpùpù àìpé kọ́ láti lè àárọ̀bù àmàna kúlám mímú wàlá kínkùlù àtìlámúná wàlámà yẹ́dẹ́ kó lè ní ìmánu fi kúlù bíkún. àwọn lárúbáwá oko wọn wá bá ànábì ọ̀sán lọ́wọ́ àlè ọ̀sán lájọ́ kan wọ́n sọ wípé àwa ti gbọ́ lọ́wọ́ gbọ́ ọlọ́run ní sọ fún wọn wípé ẹ̀ tí gbọ́ lọ́wọ́ gbọ́ wàlá kínkùlù àtìlámúná ẹ sọ pé ẹ ti gba ìsìlámù ni ẹ sọ islam dùn ṣe ìmánì ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ kù sí ṣèdí ká bọ́ sí di kíníní ká bọ́lé àlùwàlà ká sàlùwàlà ká sì jọ ọmọ ṣẹbi ẹbí ń kírun ká forí kalẹ̀ ká rùkú àwọn míì jẹ́ bá ń fẹ́ òṣèlú gan wọ́n wà sọ́jà àbá wọ́n jọ kírun ni nítorí bá jẹ́ pé inú ẹ̀ tún ṣe é pọ̀ lórí lè má sí àwọn kírun yọ́sà máa wọ̀ ní yọ́sà wà ṣùgbọ́n mi yóò gbà bẹ́ẹ̀ tó yà yá àwọn mùsùlùmí ni ìmẹ̀ ń bẹ̀ ń tàn <laughs> bẹ́ẹ̀ wà táwọn kírun yòókù bọ́yá ní mùsùlùmí ni ẹ̀ wá gbìyànjú fẹ́ máa kà náà ìbẹ̀rẹ̀ kíkà nù <laughs> bá borí kanlẹ̀ fọlọ́n nítorí àwọn yẹn ìpín èrè ń ilé ayé nìkan torí ẹ̀yìn ń bẹ àbí kí wọ́n máa wá iyì lọ́dọ̀ àwọn ẹ̀dá àbí kí wọ́n máa wá influence àbí agbára àbí kọ́ lọ́n kó so ìgbà ayé fún wọn lórí ilẹ̀ Ibn Qayyim ṣùgbọ́n àwọn èèyàn yẹn walakin la aqibata lahu àwọn àmì wọn ò ní ìkángun rẹ̀ wala aqibatu lil muttaqin ìkángun rẹ̀ àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run ni. ọlọ́run bá àlejò ọlá ó lè ṣe fún un tó ń bẹ́ẹ̀ kò túmọ̀ èkó ní ìkan ọlọ́run àfọwọ́ àdùnkọ́ yìí pé ẹ ń bá ń wòye ń ṣe ilé ayé tó fi ń tọ́ka lórí iṣẹ́ ẹni yẹn súnmọ́ lọ ẹ mọ̀ pé ajá nínú ọ̀gá nu aláìmọ̀kan ìlú tọ̀ wá. àwọn náà làwọn àwọn ni ẹjẹ́ pé àti ìbáàdà àti ìsìáánà méjèèjì làwọn papọ̀ wọ́n ń sin lọ́run wọ́n sì ń wá ìrànlọ́wọ́ lọ́ọ̀lọ́run lórí ìjọsìn fọlọ́run àti gbogbo àlámọ̀rí wọn. àwọn yẹn àkọlé kan wọn gbogbo àsìkò àti gbogbo ìgbà fọlọ́run ni ntọ́ba fẹ́ ṣe tí yóò bá ti jẹ́ pé yóò tako ìbáàdà yóò yà fún sẹ́yìn ni ah òun ò ní orí fọlọ́run ṣe ń bì ní wọ́n fẹ́ẹ́. gbogbo mẹ́mẹ́ máa mówó ọ̀hún lọ náà bá wá gbà ọ́ débi ibi tó bá ti wọ iṣẹ́ báyìí ó tó dà ó tó jáde bó bá ká tán bá dà lọ́sẹ̀ máa ká ilá dà tẹ̀mí bọ̀ tẹ́lẹ̀ ká ilá lásìkò rẹ̀ ká lásìkò rẹ̀ ọlọ́run tún fún wa fún wọ́n jọ dà ọwọ́ àbí àbí tẹ́ ẹ má ti dímọ̀ ti gbà tán báyìí lọ́ba di pé dímọ̀ sùnú ọ̀rọ̀ rẹ mọ́ lọ́wọ́ ni àwọn náà ọba ìsí ni ọ̀tàn ra rẹ jẹ́ ṣébi ń tọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ti wá bá ọ. wá jẹ ìmú rẹ síbò míì ò tí lo ìyá kàná àbúrò dáadáa nù ìgbésí ayé rẹ irú àwọn èèyàn báyìí tí ọba ti díwọ́ ìbáàdà wọ́n palẹ̀ ayé ọ̀hún sí ni sí i. ọlọ́run bá àlekọ́ láyé tó wàá mú àánú rẹ̀ bá wọn. ẹ̀yin ẹ̀ wo tí ànábì sallallahu alaihi wasallam tọ́sọ fún olólùfẹ́ rẹ̀ olólùfẹ́ rẹ̀ wo ni Mu'adh bin Jabal radiyallahu anhu hadith yẹn imaamu ahmadu gba wa nínú musnadu yẹ abu dawud gba wa nínú sunanu rẹ̀ àti nasaai bẹ́ẹ̀ náà ni ibnu hibban ọgbà wa nínú sọyìn ibnu hibban hakim gba wa nínú mustadrak imaamu albani sọ pé hadith wa sọhíhù ni gẹ́gẹ́ ń tọ́kọ sínú sọ̀hìn jáàmì ìsọ̀gbẹ́rì ojú àdáàtú. ó ń tọ́wọ́ abẹ́ ni pé òjúṣe ọlọ́run sallallahu alaihi wasallam ọ sọ fún Mu'adh ní yá Mu'adh wallahi inni la uhibbu. ó ní wọ Mu'adh mọ́fọ́lọ́ ń búra mo nífẹ̀ẹ́ rẹ̀ kò sí ìwọ tó bá nífẹ̀ẹ́ mùsùlùmí kọ́ sọ fún kò sí ìwọ la na fi duburi kulli salati an taqul ọ gbọ́dọ̀ fi ilẹ̀ gugu gbogbo ẹ̀yìn irun kọ̀ọ̀kan tó bá ti láti fi kọ́ ọmọ sọ pé Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik ẹ máa wí nù kùnú tùmínà Ramadan ẹ máa wí tẹ́ bá fi kalẹ̀ fọlọ́ ọba àlejòọ́lá aláhùnmá ìrẹ́ ọlọ́run àìní fún mi lọ́wọ́ ràn mí lọ́wọ́ alẹ́ àbìkìríkà kí n lè máa tẹ̀rántì ìwọ ọlọ́run wọ́n ṣukúrúkà kí n lè máa dúpẹ́ fún ìwọ ọlọ́run wọ́n fún mi ìbáradà kí n tó dáa jù nínú ìbáradà kí lè máa gbé ọlọ́run dákún sàkún alọ́ lórí ẹ̀ o. ètò láǹfààní jù nínú àdúrà òun náà ní kéèyàn máa wá ìrànlọ́ lọ́dọ̀ ọlọ́run lórí tí ó jẹ́ sí ìyọnu ọlọ́run òun náà ní ọrẹ tó ga jù tọ́lọ́ ọba àdìgbọ́lá tó fi lè ran ẹrú rẹ̀ lọ́wọ́ Sheikhul Islam Ibn Taymiyyah àkọ́lọ́ nǹkan fọ̀rùn kẹ ọ sọ pé tà mẹ́lìkì ànfà àdùá ó ní mo ronú sí àdúrà wo ló wúlò jù tó dáa jù fáìdá huwa su'alu al-'awni 'ala mardatihi ó ní mo wá rí pé àdúrà tó dáa jù téèyàn máa ń sọ̀rọ̀ lé ayé yìí ìníkéyìí ọ̀sọ́ pé ìwọ ọlọ́run wọ́n sáàràn mi lọ́lórí tí ìbírí yọnu rẹ̀ ọlọ́run dáàbò wọ́n sáàràn wa a dáàbò yọnu rẹ̀ o. ṣé olè islam tó wá ń lọ kò gbọ́n ó ní sí mọ̀ra ètò òfin fatiha sí ìjà kaná abúlé ìjà wòye tí rí ah, ọlọ́run ti sọ fún lọ́nà tó gbàdá ọ̀la ti tóbi ọlọ́wọ́ láàánú rẹ̀ ọlọ́run mọ̀jà àti ẹni tí ó tako ìjà ta náà dúdú wá ìjà àtànàfẹ́ yìí lọ́la tó ti ṣe àlá náà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت